jọ má bìí àyè báwọn. jọ kí ló tó ṣe máa lo toilet tó flush. ká má fọ lápìtàn ká má fi kú lókìkí ká má fàìsàn lògbà ká má sunkún alẹ́ ẹ̀yin náà ẹ sọ bẹ́ẹ̀ níbi tẹ́ ẹ bá wà èyí ni mo fi ń kí yín káàbọ̀ sábàlá èmi àti celeb mi látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín olúwa tóbi lọ́ba dáramọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí glamour lady ta ni celebrity mi tí mo fẹ́ gbé wá lónìí ṣé ẹ lè guess ẹ wo ẹ má jẹ́ fún yín ní gbódídí ṣán orúkọ celebrity mi ni Adeniyi Johnson tá a bá ń sọ̀rọ̀ nípa Adeniyi Johnson ẹ máa wò pé oh that hardworking man funny handsome and attractive man celeb mi ò sanra rárá o bẹ́ẹ̀ sì ni ó jẹ́ òṣèré orí ìtàgé tí a mọ̀ sí Nollywood actor ìyẹn tí a máa ń wò lórí ẹ̀rọ amóhùnmáwòrán tẹ́ ẹ bá ń gbọ́ bàbá àbèjì bàbá àbèjì celeb mi lẹ̀ ń ké sí yẹn orílẹ̀-èdè nàìjíríà la bí celeb mi sí nílùú èkó lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 1978 ìyẹn 27th February 1978. He was born and raised in Ikotun area of Lagos State. Ọmọ ìlú Ìkárẹ́ Àkókó ní ìpínlẹ̀ Ondo ni celeb mi ìyẹn Adeniyi Johnson. Celeb mi lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Lẹ́yìn èyí ni celeb mi lọ study mass communication ní Polytechnic of Ibadan ìyẹn Ibadan Poly. Lẹ́yìn èyí ni celeb mi lọ kẹ́kọ̀ọ́ history and international relations ní Lagos State University ohun tá a gbọ́ ni pé he is one of the current highest paid Yoruba actors because of his versatility and talent. Oh my God! Baby weekend la wà mí lè máa gbé call office now. Ẹ eh, weekend ò ní kó má gbé e o, ó lè ní nǹkan tó fẹ́ bá ẹ sọ. Àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ àtàwọn fans celeb mi máa ń pè ní níyì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé kò sẹ́ni tó wà láyé yìí tí ò ní past àfọmọ tá a bá ṣẹ̀ṣẹ̀ bí lónìí my celeb was formerly married to a fellow actress ẹ ti Tóyìn Abraham lọ́dún 2013 but unfortunately wọ́n end marriage one after three years léyìí tí celeb mi fi lọ fẹ́ another actress tí gbogbo èèyàn mọ̀ sí Olúwaṣèyí Ẹ̀dùn tí Ọlọ́run sì fi ìbejì làǹtìlanti ta wọ́n lọ́rẹ lọ́jọ́ ìbí Adéníyì Johnson gangan bẹ́ẹ̀ náà ló sì ti kópa nínú àwọn eré orí ìtàgé bíi inú ẹ̀gbin ayò àníkúlápó love language apá kan olókùú àdá the fight aláǹtakùn okùn ẹbí mr and mrs johnson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. adéníyì johnson ni celeb mi lónìí tẹ́ ẹ bá gbádùn ẹ̀ ẹ jẹ́ àtúnpàdé lọ́jọ́ míì láti mọ celebrity tí ì máa tún mú wá fún yín. olúwa tóbi lọ́ba dáramọ́lá lórúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí Glamour Lady èmi e nìtànná èdè tó ń tọ̀sán lórí afẹ́fẹ́ mo tàn fara wájú wọ́n rìnà kedere mo tàn fẹ́rù ẹ̀yìn wọ́n rìnà tààrà ọmọ tó fẹ́lẹ̀ rìn tí ò fagídí ṣe fashion I love you all. kí àti wàá gbà pé mo lọ tọ́ ilé mi ò flush ṣé ìta ló yẹ kó ti máa pa. àgbàlagbà ni ẹ nà ọ̀hún. àkọ́kọ́ mọ̀rúfà mo tẹ kinní yẹn bí a kò làwẹ̀ le jù fún láti.